àwọn aṣọ́bodè kàgbákò ìjàmbá ọkọ̀ èèyàn méjì kú ọ̀pọ̀ farapa ó kéré tán èèyàn méjì ló jọlọ́run nípè nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé lọ́nà ìbàdàn sílùú sẹ́yìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ aṣọ́bodè ilẹ̀ yìí Nigerian Customs Service NCS tá a mọ̀ sí kọ́sítọ́ọ̀mù wà lára àwọn tó kú lójú ẹsẹ̀ tí ìjàmbá ọ̀hún wáyé nígbà tí ẹnì kejì jẹ́ aráàlú Ìsẹ́yìn níbẹ̀ gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́ níbi tí àwọn aṣọ́bodè ti ń lé ọkọ̀ àwọn onífàyàwọ́ kan lọ níjàmbá ọ̀hún ti wáyé nígbà tí àwọn ọkọ̀ méjèèjì ọ̀hún kọlu ara wọn lórí eré wọ́n ní yàtọ̀ sí àwọn tó gbẹ̀mí míì nínú ìṣẹ̀lẹ̀ náà ń ṣe làwọn òṣìṣẹ́ aṣọ́bodè míì pẹ̀lú àwọn onífàyàwọ́ náà farapa yánnayànna ará ìlú ìsẹ́yìn kan tó fìdí ìròyìn yìí múlẹ̀ ṣàlàyé pé inú ìgboro ìlú náà ni wọ́n wọ ọkọ̀ àwọn aṣọ́bodè tó bàjẹ́ lọ nígbà tí wọ́n gbé àwọn èèyàn tó dolóògbé àtàwọn tó farapa lọ sílé ìwòsàn nínú ìlú ọ̀hún ṣùgbọ́n ọ̀gbẹ́ni Theophilus Doniyan tí í ṣe alukoro ẹ̀ka tí wọ́n ń pè ní FOU níléeṣẹ́ aṣọ́bodè ilẹ̀ yìí sọ pé ọkọ̀ òṣìṣẹ́ aṣọ́bodè nìkan nìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ sí kì í ṣe pé wọ́n ń lé àwọn onífàyàwọ́ kankan lọ ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòṣìṣẹ́ aṣọ́bodè bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn tí àwọn míín sì farapa ṣùgbọ́n kò sọ orúkọ ẹnikẹ́ni nínú wọn. ọ̀làwálé ajáò ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́